غائط فلا تستقبل القبلة بالغائط ولا بول ولا تستدبروها ولكن شرقوا أو غربوا قال أبو أيوب فقدمنا الشام فوجدنا مراحيض قد بنيت نحو الكعبة فننحرف عنها ونستغفر الله عز وجل حديثي أقبالة يدو أبو أيوب الأنصاري ọlọ́wọ́n bá kí ó yọ́nú sí قال قال رسول الله صلى الله عليه وسلم huyu sawa نعم عن أبي أيوب الأنصاري رضي الله عنه أبا إبوار والتي أبو أيوب الأنصاري ألون وبكي أيونسي قال قال رسول الله صلى الله عليه وسلم أني أنبي محمد صلى الله عليه وسلم وصبي إذا أتيتم الغائط tí ẹ bá fẹ́ lọ ilé gbọ̀nsẹ̀ àbí tí ẹ bá fẹ́ lọ gbọ̀nsẹ̀ lẹ́yìn odi ìlú fala tastaqbilu al-qiblata bi gha'iti wala bawlin àbí ẹ fẹ́ tọ̀ ẹ má ṣe da ojú kọ al-qibla. Al yálà ìgbọ̀nsẹ̀lẹ̀ bá fẹ́ ṣe àbí ìtọ̀ ẹ má ṣe dojúkọ alqibla wàlá tastadbiruha àbí kí ẹ kọ̀yìn sí alqibla wàlákin sharriqu aw gharribu ṣùgbọ́n kí ó jẹ́ pé ẹgbẹ́ ọ̀tún àbí ẹgbẹ́ òsì yín o ní ó jẹ́ ibi tí ẹ alqibla qala abu ayub abu ayub ó wá sọ wípé qadimna sham nígbàtí a dé ilẹ̀ sham ní àsìkò tí ẹ̀sìn islam tó bẹ̀rẹ̀ sí gbòòrò tí àwọn èèyàn tí wọ́n gba ẹ̀sìn tí a lọ sí ìlú sham fawajadna marahidọ labari pé àwọn ilé ìgbọ̀nsẹ̀ tí wọ́n ń kọ́ ọ̀dbúniyat nahwal kaaba wọ́n kọjú rẹ̀ sí ìhà kaaba fanan harifu anha a wà rọra dẹ̀gbẹ́ díẹ̀ torí pé a ò rí àyè àti kọjú síbòmíì ju pé ibi tí wọ́n dá ojú ilé ìgbọ̀nsẹ̀ yẹn sí a wà rọra dẹ̀gbẹ́ ìgbà náà láwa ní nastaghfirullah a wà wá àforíjì ọlọ́run fún bí a ṣe gbọ̀nsẹ̀ kọjú sí Kaaba hadithi yìí lálàkọ́kọ́ wọ́n gbà wá látọ̀dọ̀ àbí ayub al-ansari abu ayub baba ayub kìí ṣe orúkọ rẹ̀ ni al-ansari òun náà kìí ṣe orúkọ orúkọ rẹ̀ ni khalid ibn zayd ibn kulayb al-khazraji ó nù àwọn kabila tí wọ́n wà ní madina. Ma asẹ́yìdú alkhabir aṣíwájú ni líè tí ọlọ́run ọba tó ṣe àpọ́nlé rẹ̀ pẹ̀lú ìsọ ànábì kalẹ̀ ní ìlú Madina òun ló gba ànábì láàyè nígbà tí wọ́n kọ́kọ́ wọ ìlú Madina kó tó di pé wọ́n kọ́ ilé tí ànábì sallallahu alaihi gbé àti mọ́sálásí ilé Abu Ayyub al òun ni ànábì sọ̀kalẹ̀ sí. Si Abul Ayyub al-Ansari sàábí ànábì ní sallallahu alayhi wa sallam ní ètí àwọn àwọn sàábí náà kéwú lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àwọn tàbí'in nínú wọn oní Jabir ibn Samra àti Bara ibn Azib àti Miqdad ibn Ma'diyat Yakrib àti Sa'id ibn Musayyib àti urwa ibn zubair àtàwọn míì lọ tí wọ́n kéw lọ́dọ̀ abu ayyub al-ansari àdíìsì rẹ̀ kò fi bẹ́ẹ̀ pọ̀ tó nínú àwọn àdíìsì tán gbà wá lọ́tọ̀ọ̀dọ̀ rẹ̀ láti ọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ọgọ́rùn àti àádọ́ta lé márùn-ún ni náà èyí tí ó wà ní inú bukhari àti muslim muttafaqun alayhi ẹyọ méje ni péré èyí tí ó wà nù Bukhari tí ó sì nù Muslim àdìsí ẹyọkan ní péré èyí tó wà nù Muslim tí ó kò sí nínú Bukhari àdìsí márùn ni Abu Ayyub al-Ansari gẹ́gẹ́ bí a ti sọ sẹ́yìn ó ní ẹni tí Ọlọ́run ọba kúnlé láti sọ anabi sallallahu alayhi wa sallam kalẹ̀ sí ilé rẹ̀ ó yẹ kí káwo pé tí èèyàn pàtàkì tó bá wọ̀lú èèyàn pàtàkì tí gbogbo aráàlú fẹ́ rí tí gbogbo aráàlú fẹ́ gbọ́rọ̀ rẹ̀ ọ̀dọ̀ ẹni tí ó sọ di ni ọba àlú ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé àwọn nígbà náà mi ò rò pé wọ́n ní ọba torí pé àwọn èdè nítorí pé wọn kì í wọn rẹ́ gbogbo ògbà ìjà náà máa ń jà láàrin ara wọn so àti ní aṣíwájú nírú ìṣesí báyìí yóò le so ìdínú nígbà tí gbogbo wọn pátá tí wọ́n ti lọ wọ́n tí wọ́n ti lọ dènà dé anabi sallallahu alayhi wa sallam nígbà tí ó wọ̀lú òun kálukú ń fẹ́ kọjá pé ọ̀dọ̀ òun ni anabi sallallahu alayhi wa sallam yọ sọ̀ sí èyí fi hàn pé wọ́n ní ẹni tí wọ́n fi hàn tí wọ́n yàn lásìwájú tó wá kí lẹ́yìn tí wọ́n yàn lásìwájú ni ọ̀dọ̀ rẹ̀ ní anabi sallallahu alayhi wa sallam kò bá sọ̀ kalẹ̀ sí wọ́n ní ni anabi sallallahu alayhi wa sallam ló bá ní kó fi ràkúnmí tó ń wà lórí ẹ̀ kan fi ilẹ̀ torí pé ràkúmí yẹn gan fúnra rẹ̀ innaha ma'mura ọlọ́run ọba ti pálásẹ̀ so ibi tí ó bá dúró sí ibẹ̀ náà lòun yóò sọ̀ sí wọ́n ní ni wọ́n á fi ràkúmí yẹn lẹ̀ ló bẹ̀rẹ̀ sí lọ títí ó fi dé ilé Abu Ayub al-Ansari anabi sallallahu alaihi wa sallam bá ní ibi tí òun ó sọ̀ sínú so Abu Ayub al-Ansari bí wọ́n ṣe máa ń kọ́ ilé wọn wọ́n ń kọ́ bíi upstairs apá kan yàrá wà ní nísàlẹ̀ omi ó wà lókè so wọ́n sọ anabi sàlọ sàlám sísàlẹ̀ òun àti ìyàwó ẹ̀ wọ́n wà lókè oorun alákọ̀ọ́kọ́ ńgbà tó ní pé tí omi bá dàálẹ̀ ó lè máa kán sí orí anabi sàlọ bẹ́ẹ̀ náà ni lomi bá sì dàálẹ̀ lóòótọ́ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí kó gbogbo àwọn aṣọ wọn jọ wọ́n fi ń wọ́n fi ń kó omi yẹn kó so that kò ní dà sí orí anabi sallallahu alayhi wa sallam nígbàtí ó tilẹ̀ mọ́ ni abu ayyub al-ansari lọ́ba lọ́ba anabi sallallahu alayhi wa sallam lọ́ba ni ya rasulallah la yanbaghi an takuna fawqaka intaqil ila al-ghurfati ipe kò dáa kẹ́nìkan kan kó wà ní òkè rẹ̀ so wàá padà sí òkè yàrá tó wà lókè kí àwọn padà sí yàrá tí ó wà nísàlẹ̀ wọ́n ni anabi sallallahu alayhi wa sallam ni kò burú wọn kó ẹrù ànábì wọn kó lọ sókè abu abu ayyul ansari lọ́jọ́ kan ó ní ẹni tí ànábì sallallahu alaihi wasallam tó kọ́kọ́ sọ bí ó sì ṣe istikhara fún ó ní qala li rasulullah sallallahu alaihi wasallam oktumil khitba tí o bá fẹ́ bóbìnrin sọ̀rọ̀ fipamọ́ má jẹ́ bọ́ba tiẹ̀ jẹ́ kí èèyàn ọmọ kó mọ̀ pé ọ̀rẹ́ tí ó tó gbàgbọ́ tó trust ni ó jẹ́ kó mọ̀ ṣùgbọ́n irú nǹkan báyẹn wà kọ́kọ́ fi pamọ́ thumma tawadda lẹ́yìn náà kó o ṣe àlùwàlá thumma salli ma kataba Allahu kó o ṣe kó o kíraka náfìlà tí Ọlọ́run bá fún ọ ní agbára rẹ̀ èyí fi hàn pé kì í ṣe pé rákà méjì péré lèèyàn máa ń kí èyàn ó kí n tọ́lọ̀ ń bá fún yàn lágbára rẹ̀ láti kí ni pé ní náfìlà lẹ́yìn ìgbà tó o bá kí tán thumma ahmid rabbik kó kó kó kó kó kó dúpẹ́ fún ọlọ́run ọba rẹ̀ wa majjidhu kí o ṣe àfọ̀mọ́ fún kí o gbé ọlọ́run ọba rẹ̀ ga thumma qul lẹ́yìn náà kó wá sọ pé allahumma takdiru wala akdiru ìwọ ọlọ́run ọba ìwọ ni ọba alèwí lè ṣe èmi ò ní agbára àti ṣe nǹkan kan ta'lam wala a'lam ìwọ ló mọ ohun tó pamọ́ àti ń tọ́ hàn èmi ò sì ní ìmọ̀ kankan wa anta allamul ghuyub ìwọ lẹ́ ń tó mọ ìmọ̀ àkọ́kọ́ fa in ra'ayta li fi fulanatin tusammiha tọba tọba tọba tọba kó orí ní ẹni ẹni báyìí tí mo fẹ́ fẹ́ ọ wà dárúkọ ń tàn pé ẹni báyìí tí mo fẹ́ fẹ́ tó bá mọ̀ yìí pé oore ń bẹ́ńbẹ́ fi wa dùnìyàyà ìgbésí ayé mi àti ọ̀run mi tí oore bá ń wà ń bẹ̀ fọkdúrúli kó jẹ́ kí ó ṣeéṣe wa in kana khayru tó bá mọ̀ pé kò sí oore nínú rẹ̀ fọ́ǹdì kí o ma fọ́ǹdì li kí o má jẹ́ kí nǹkan náà kó ṣeéṣe tọ́bó tó o jẹ́ kó ṣeéṣe tí o bá sí oore kí o má jẹ́ òrè náà nǹkan náà ó ṣeé ṣe wọ́n ní bí anabi sallallahu alayhi wa sallam ó ṣe kọ́ abu ayyub al-ansari ní istikhara ni so eléyìí fi hàn pé istikhara yẹn kì í ṣe tó máa bá yàn ṣe ìyẹn gan fúnra lẹ́yìn ó ṣe torí pé ìtumọ̀ rẹ̀ ká fún ọlọ́run ọba yàn èyí ni pé kéèyàn ó fún ọlọ́run ọba yan nǹkan tí mo bá ń fẹ́ ó ní tèmi náà ń fẹ́ o ó sì ní tó wù mí ṣùgbọ́n mo fẹ́ kọ́ ọlọ́run ọba fúnra rẹ̀ ni kó bá mi yan nti mo bá fẹ́ ṣe so istikhara náà kò sì kò dúró lórí pé bóyá ìgbéyàwó nìkan ṣùgbọ́n orí ìgbéyàwó ni tí ló wá lórí ẹ̀ òun náà sì ni tí wọ́n máa ń ṣe istikhara lé lórí lórí ẹ̀ so eléyìí fi hàn pé Abu Ayyub al-Ansari ni ọlọ́run ni anabi sallam ló kọ́ ní istikhara bó tilẹ̀ jẹ́ pé àwọn sàábì mi náà tún ní riwaya lórí istikhara náà abu ayyub al-ansari ó jẹ́ aṣíwájú amir èyí ni pé aṣíwájú àbí gọ́vnà lórí basra ní àsìkò sayidina ali so mo rò pé basra náà ni ọlọ́run ti gba ẹ̀mí rẹ̀ ọlọ́run jẹ́ kí ẹ̀mí rẹ̀ ogun dídé dé àsìkò tí ah, khilafa muawiya tí ọmọ rẹ̀ tí ó tí ó jẹ́ àwọn tó bá Qistantiniya ó ní nam tọ́kì tó bá wọn jà so mo rò pé nígbà tó kú gan wọ́n sin sí irú kíní tó máa ń kọ́ sí àbáwọ̀lú wọ́n ń pè ní ganwa ní èdè haúsá náà ṣé òun gan ló di ìlú ok níbi táwọn sójà máa ti ń sọ̀lù náà mo rò pé bẹ́ẹ̀ ni wọ́n sin Abu Ayubu al-Ansari sí débi pé àwọn tẹ́jẹ́ bíi stúdẹ̀ntì Abu Ayubu al-Ansari àbí bíi irú Waqidi òun náà sọ pé àwọn ará Qistantiniya lẹ́yìn tí wọ́n jagun yẹn tán tí wọ́n bá fẹ́ wá omi kọ́lọ̀ ọ̀rọ̀jò fún wọn wọ́n máa ń lọ síbi tí wọ́n sin Abu Ayyub al-Ansari sí tí wọ́n sì bẹ ọlọ́run tí ọlọ́run yóò fún wọn ní omi náà bó tilẹ̀ jẹ́ pé eléyìí kò sí ntọ́ kò sáré dájú náà kò sí ẹni pé kìí ṣe athar tó tó múlẹ̀dóko tó múnádóko náà hadith Abu Ayyub al-Ansari a kà sẹ́yìn báwo ni a ṣe ṣe àdúrà tí a bá fẹ́ wọ ibi tá ti gbọ̀nsẹ̀ àbí ibi tá ti ṣe ìtọ̀ ṣùgbọ́n àdìsí òun kọ́ wa ní adab báwo la ṣe jókòó tá a bá fẹ́ tá a bá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ àbí tá a bá fẹ́ tọ̀ ibo la kọjú sí ohun tí àdìsí yìí tó ń kọ́ wa nìyẹn léè tó sọ pé anabi sallallahu alayhi wa sallam ó ní tí a bá fẹ́ tọ̀ àbí tí a bá fẹ́ gbọ̀nsẹ̀ ká kí ọkọ ẹ̀gbẹ́ sí alqibla ni ká má kọ iwájú sí àbí kí a má kọ ẹ̀yìn sí ohun tí a ń pè ní alqibla ó ní ibi tí a ń kọjú sí kírun òun náà ní kaaba so a ó rí i pé ó lápọ́nlé àpọ́nlé rẹ̀ ó tóbi pàápàá jùlọ ó ní ilé àkọ́kọ́ tí ọlọ́run ọba tí ó fi lélẹ̀ lórí ilẹ̀ tó sì fi àlùbáríkà sí tí anabi ibrahim tí ó kọ́ òun náà ní ibi tí a ń dojú kọ òun ní ibi tí a ti ń ṣe tawaf gbogbo ìgbà tí a bá lọ sí. Si Mẹ́kà sọ wá rí i pé ó ní àpọ́nlé torí àpọ́nlé rẹ̀ yìí bóyá ó ní tí ó fà tí anabi sallallahu alayhi wa sallam tó fi sí wa lọ́wọ́ àti máa dojúkọ nígbà a bá fẹ́ gbọ̀nsẹ̀ àbí nígbà a bá fẹ́ tọ̀ ṣùgbọ́n àwọn ará Madina ni anabi sallallahu alayhi wa ló ń bá sọ̀rọ̀ yìí àwọn ará Madina ń gbà náà wọn kì í gbọ̀nsẹ̀ lé wọ́n máa ń lọ sí ẹ̀yìn ìlú ni so ìdínú tó fi jẹ́ pé àwọn àfáà mi wọ́n ń wòye pé ohun tí anabi sallallahu alaihi wa sallam tó sì wà lọ́wọ́ rẹ̀ ni pé nígbà tí a bá wà ní ibi tí ó wà open tí kìí ṣe ibi tí a bá kọ́ torí pé àwọn ará Medina wọn wọn ò ní tọ́lẹ̀tì nù lé kò sí nù ah, tradition wọn at all so bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn náà bẹ̀rẹ̀ sí kọ́ irú àwọn nǹkan báyẹn lẹ́yìn ìgbà tí gbogbo ẹ̀yìn ìlú ti di ìlú tí ò síbi tí èèyàn lè lọ láti lọ gbọ̀nsẹ̀ mọ́ àwọn náà bẹ̀rẹ̀ sí kọ́ ilé gbọ̀nsẹ̀ mọ́ ilé ṣùgbọ́n gbà náà kò sí débi pé wọ́n wọ́n mú ó wà nù ẹ̀gbà wọ́n rọ̀ pé àwọn obìnrin ó ní àsìkò tó máa ń lọ tí wọ́n lọ ní intime lálẹ́ kí wọ́n sì padà wá tí wọ́n bá fẹ́ ṣe irú nǹkan báyìí tí wọ́n wò pé tí a wá wà ní ibi tó wà open ibẹ̀ ni ó ní etí anabi sallam tó sì wà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ohun tí abu ayyub al-ansari tó wá sọ ni pé nígbà tá a dé sham a ó sì rí i pé lẹ́yìn tí wọ́n sí ìlú sham ó ní abu ayyub al-ansari ló ń sọ so nígbà tí wọ́n dé ìlú Ṣáà wọ́n rí i pé àwọn ní tradition wọn láti ilẹ̀ wá wọ́n ń kọ́ ilé ìgbọ̀nsẹ̀ ní mọ́lé ṣùgbọ́n wọ́n dojú rẹ̀ kọ ibi tí Kaaba wà so táwọn bá fẹ́ ṣe wọ́n wà wọ́n wà da ẹ̀gbẹ́ so eléyìí fi hàn pé àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam ohun tí wọ́n gbọ́yé pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ kì í ṣe pé tá a bá wà níbi open place nìkan kódà tá a bá wà níbi ààyè tí wọ́n kọ́ so èyí ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afa wọn ni yálà wà nù toilet tí wọ́n kọ́ ni àbí ẹ̀yìn ìlú la ti fẹ́ gbọ̀nsẹ̀ ni gbogbo ẹ̀ náà ká má dojúkọ káàbà ká sì má da ẹ̀yìn wa kọ káàbà kó jẹ́ pé ẹ̀gbẹ́ ọ̀tún àbí ẹ̀gbẹ́ òsì ni aládàkọ káàbà mo rò pé abọ́ ayé ń bí torí pé abọ́ ayé ń dẹ́wọ́n ní fakọ́dímnà sham nígbà tá a dé sham wajadna marahid a rí pé àwọn toilet mirhad òun náà ni toilet wọn ń gbà mí wọn ń pè ní hamamat wọn ń pè ní dawratul miyah wọn ń pè ní kunfu so buyutul khala duka báyẹn wọn ń pè wọn so wọn rí pé wọn dojú rẹ̀ kọ kaaba fa fananharifu anha a rọra dẹ̀gbẹ́ kúrò níbi kaaba wa nastaghfirullah á wà wá àforíjì ọlọ́run so eléyìí fi hàn pé wọ́n ń wo bíbà tó yẹ pé ẹsẹ̀ ni kẹ́yìn ò dojúkọ káàbà torí pé wọ́n ń ṣe istikfaru lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe ìgbọ̀nsẹ̀ tán ṣùgbọ́n àwọn àfáà mi wọ́n ní kò burú nígbà tó bá pé ibi tí a ti ń ṣe ìgbọ̀nsẹ̀ yẹn ibi tí wọ́n kọ́ ni èdè tiwọn náà ní àdìsí yẹn níwájú tí ah, Ibn Abbas tó gun orí ilé Ruqayya bí ọ̀kan nínú àwọn ìyàwó anabi sallallahu alayhi sallam ó wá rí tí anabi sallallahu alayhi sallam tó ń ṣe tó ń bí abùkátà ó rí pé ó ẹ̀yìn sí Káàbà so ìdínú táwọn afáàmì fi ń wò pé kò burú tó bá pé ibi tí wọ́n bá kọ́ ni ṣùgbọ́n èyí tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn afá pàápàá jùlọ Ibn Taymiyyah àti ibn hazm àtàwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn afa òun ni pé àti ẹ̀yìn ìlú àti ibi tí a kọ́ gbogbo ẹ̀ pátá ká má dojú kọ káàbà nígbà tí a bá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ náà so nígbà tó yẹ pé àdìsí ó ń kọ́ wa ní adab báwo la ṣe ń ṣe ohun tó jọ mọ́ ìgbọ̀nsẹ̀ so nínú àwọn adab míì tí àdìsí ó ń mú wa táwọn afáàsì sọ̀rọ̀ ń pa rẹ̀ ó ní pé tí a bá fẹ́ lọ ilé ìgbọ̀nsẹ̀ kó má yẹ pé a lọ láìsí bàtà alal aqal kéèyàn wọ slippers débi pé àwọn afáà mi ń wò pé kéèyàn tiẹ̀ mọ́ sí orí rẹ̀ lẹ̀ kéèyàn wá fìlà dé pàápàá jùlọ téèyàn bá fẹ́ lọ èèyàn láti kọ́kọ́ tọ́jú téèyàn ó fi ṣe istinja àbí istijmar kó tó di pé èèyàn ó débi tí yóò ti ṣe. Uh, ìgbọ̀nsẹ̀ yẹn bákan náà mo rò pa aṣọ lé ìsẹ́yìn tí ó bá wọlé yóò fi ẹsẹ̀ òsì wọlé ni yóò fi ẹsẹ̀ ọ̀tún jáde torí pé àyè tí ó dọ̀tí ni yóò wọ̀ ṣùgbọ́n al-aksu téèyàn bá fẹ́ wọ àyè tí ó lápọ̀nlé ètò mọ́ gẹ́gẹ́ bí mọ́ṣáláṣí téèyàn mú ẹsẹ̀ ọ̀tún wọlé tí ó fi ẹsẹ̀ òsì jáde. bákan náà gẹ́gẹ́ bí a ti sọ sẹ́yìn yóò ṣe bísímìlá torí pé a ní bísímìlá yẹn anabi sallallahu alayhi wa sallam ó ní òpin yà ní láàrin ọmọ anabi adam àti aljannu tó gbé ọ̀pọ̀ bí tí wọ́n máa ń gbé náà ní ẹrú bí ilé ìgbọ̀nsẹ̀ àbí ilé ìdọ̀tí so èyí ni òní jẹ́ wọ́n máa wo aláwòrán ẹn tí ń ṣe ìgbọ̀nsẹ̀ yẹn pàápàá jùlọ ètò sọ pé allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith bákan náà nígbà tí ó bá jáde yóò sọ pé ghufranak kò burú kó kaadu alhamdulillahi alladhi adhaba anni al-adha wa afani bó tilẹ̀ jẹ́ pé hadith ọ̀hún òun náà lẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn afa wọ́n mú wá torí pé àdúrà tó ní ìtumọ̀ tó dáa ni bákan náà nínú tí wọ́n tún sọ̀rọ̀ lórí ẹ̀ ó ní pé nígbà tí bá jókòó láti ṣe ìgbọ̀nsẹ̀ yẹn kéèyàn ó jókòó lórí agbọ̀n òsì rẹ̀ yìí ni pé kéèyàn ó jókòó lórí yìí ẹ ṣe oṣù nítawọn afáwọn wò ni pé bóyá òun ni ó fi rọrùn láti jẹ́ pé ìgbọ̀nsẹ̀ yẹn ó jáde tí èèyàn ó ní àlàáfíà bó lẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afá mi wọn ò kákún torí pé àkọ́kọ́ náà àdìsí náà kò ní kò lágbára kò kò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n wọ́n ní bí Sheikh Uthaymin onítọ́rọ́ tí a bá bi àwọn dókítọ̀ tán bá tán bá ṣe ìfirinlẹ̀ pé lóòótọ́ lóòótọ́ tí yẹn bá jókòó lágbọ́n òsì èyí ni èyàn fi ń ní àlàáfíà láti ṣe ìgbọ̀nsẹ̀ yẹn kò burú ṣùgbọ́n àti ṣe iṣẹ́ pẹ̀lú àdìsí ó nira díẹ̀ torí pé tá fẹ́ practicalize àwọn rí pé kì í ṣe gbogbo èèyàn ló lè ṣe so wọ́n á sọ pé gbogbo bó bá ṣe rọrùn nígbà tí ò sí ẹ̀rí tó lágbára tó wá lórí ẹ̀ so gbogbo bó bá ṣe rọrùn ni èèyàn lè jókòó bákan náà afẹ́kọ́ pé nígbà tí èèyàn bá fẹ́ bọ́ aṣọ rẹ̀ lẹ̀ níbi tí ó ti ṣe ìgbọ̀nsẹ̀ náà kó jẹ́ pé yóò ti lọ sílẹ̀ kó tó kó aṣọ náà sókè kó fi jẹ́ pé àwọn tí wọ́n bá súnmọ́ wọn rí àwòrán rẹ̀ yálà inú ibi tí ó gbọ̀nsẹ̀ ibi tí wọ́n kọ́ ni àbí ibi tí ó wà ní open place so torí pé anabisa ọ̀sálàm nígbà tó bá fẹ́ ṣe bùkátà yóò bẹ̀rẹ̀ kó tó di pé ó kó aṣọ rẹ̀ sókè. So, ẹni pé yóò ti súnmọ́ ilẹ̀ kó tó di pé yóò kó aṣọ rẹ̀ sókè èyí axu tí a rí lóde lónìí táwọn rí pé àwọn ẹlòmíín lẹ́sẹ̀ títì òun náà ni wọ́n ti ṣe físáárì tán bá fẹ́ kírun wọ́n sì kó gbogbo aṣọ wọn sókè tó pé gbogbo àti bá ń lọ ní ọmọ wà láwòrán eléyìí ó máa ń bu ẹ̀sìn Islam kù ni torí pé àwọn tí kìí ṣe mùsùlùmí máa ń wò pé bóyá àwọn mùsùlùmí ò tiẹ̀ ní wọn à ní ìmọ́tótó wọn ò lójútì wọn ò létò tó yà pé tó sì yẹ pé ẹ̀sìn Islam ni ó kọ́ wa ní gbogbo orú àwọn nǹkan báyìí so anabisa ọ̀sálàm tí ó bá fẹ́ ṣe irú nǹkan báyìí àkọ́kọ́ náà ó máa ń jìnà sí ibi tí àwọn èèyàn wà èèyàn lọ ibi tó jìnà tí ojú ò ti ní rí yàn bákan náà kó tó di pé yóò kọ aṣọ rẹ̀ sókè ó tí ó bá súnmọ́ ilẹ̀ tán nínú àwọn adab afẹ́kọ́ pé téèyàn bá fẹ́ tọ̀ kó bẹ̀rẹ̀ téèyàn bá fẹ́ tọ̀ kó bẹ̀rẹ̀ torí pé nínú tí wọ́n gbà lọ wá lọ́dọ̀ àwọn sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ibnu mas'ud ó ní minal jafa antabula wa antaqa'im ó wà nínú àìní tìjú àìka nǹkan kún àìbìkítà kéèyàn ọmọ tọ̀ so bákan náà aisha ìyàwó anabi sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bàkóyọ́nù sí i oni man haddathakum anna nabiyya sallallahu alayhi wa sallam kana yaqulu qa'iman fala tusaddiquhu wa ma kana yaqulu illa qa'ida ẹnikẹ́ni tó bá sọ fún yín pé anabi sallallahu alayhi wa sallam ó máa ń tọ̀ lóòró ẹ má sì gbàgbọ́ anabi sallallahu alayhi wa sallam kì àyàfi ìbẹ̀rẹ̀ ìdínú tá fi di pé ní tẹ́lẹ̀ àwọn òbí wa wọ́n ka ìtọ̀lóòrò kún ẹsẹ̀ mọ́ bí gbàtọ́ pé ẹni tí èsè mùsùlùmí ló máa ń tọ̀ ní òòró ṣùgbọ́n mùsùlùmí ètò olóòró so tẹ́yìn wá rí ẹni tí ń tọ̀ olóòró wọn lọ́yìn sí tó ń tọ̀ olóòró bí ẹni tí èsè mùsùlùmí so ẹ̀kọ́ tó dáa ni bó tilẹ̀ jẹ́ pé ẹgbà ọ̀rọ̀ mi wá tí wọ́n ní anabisa asalam ó tọ̀ níbi ẹ̀yìn ilé kan níbi eh, ibi tí wọ́n ń dalẹ̀ sí ó wá tọ̀ lóòrò ìtàwọn afáwọn wo níbi ìyẹn ni pé bóyá àkọ́kọ́ náà ibi tó dọ̀tí ni ìkejì ẹ̀wẹ̀ bóyá níbi sàlám ó sọ kí ìtọ̀ yẹ kó máa ta sí ara rẹ̀ tó báyìí pé òun bẹ̀rẹ̀ pàápàá jùlọ kí aṣọ rẹ̀ ó máa kó ẹ̀gbin níbi tí wọ́n ń dalẹ̀ sí ìdí nu tí anabi sàlám tó fi tọ̀ lóòrò so ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbí anabi sàlẹ̀ wọn ò gba títọ̀ lóòró wọn ò gba kún adab tó dáa àwọn míì gẹ́gẹ́ bí Umar ibn Khattab wọ́n ṣe rúkṣọ ìpè kò sí aburú ìpè kí òyìn kó tọ̀ lóòró ṣùgbọ́n tó dáa jù náà ni pé tí a bá fẹ́ tọ̀ ká bẹ̀rẹ̀ ká tó tọ̀ náà bákan náà àwọn afáàní ó dáa jù ká wá tó dáa tó ṣe tọ̀ èyí ni pé ibi tó yẹ pé tá a bá tọ̀ sí. Si, kò ní máa ta sí ara ara sọ wa àbí ara wa torí pé anabi sallallahu alayhi wa sallam idha bala ahadukum ó ní idha bala ahadukum falyartad li bawlihi ẹni kéèyàn wá àyè tó dáa láti tọ̀ nítorí pẹ̀lú àyè ń bí ni pé àyè tí ó ṣe é tọ̀ tọ́ pé tí èèyàn bá tọ̀ ìtọ̀ yóò máa wọlé straight kò ní máa dà síyàn la náà bákan náà àǹfààní kéèyàn wá àyè tí ṣe pé afẹ́fẹ́ ó máa fẹ́ ìtọ̀ yẹn kéèyàn wo ibo ni afẹ́fẹ́ tó ń fẹ́ lọ kéèyàn dojú kọ tọ̀ torí pé ńgbà míì tó bá pé ibi tí èèyàn wà ní afẹ́fẹ́ ń fẹ́ sí yóò máa fẹ́ gbogbo àwọn ìtọ̀ yẹn sí ara èèyàn lẹ́yìn náà kéèyàn ó má tọ̀ sí bí àǹfààní àwọn èèyàn bóyá ibi tí wọ́n ti máa ń jókòó ṣe yíra lẹ́yìn níbi vil níbi bòógì lábẹ́ igi tí bòógì wà táwọn èèyàn ti máa ń jókòó so that kéèyàn má ba bẹ̀jẹ́ fún wọn pàápàá jùlọ tán bá débẹ̀ wọ́n làánà ẹni tí òṣèrú nǹkan máa yẹn ìdí nu tí anabi sallallahu alayhi wa sallam tó ní ittaqu al-mala'inu thalatha ẹ bẹ̀rù ààyè táwọn èèyàn ti máa ṣẹ́bi lẹ́yìn láti se irú àwọn láti ṣe ìgbọ̀nsẹ̀ àbí ìtọ̀ ó ní pé níbi omi táwọn èèyàn ń lò àbí ọ̀nà táwọn èèyàn ń gbà àbí abẹ́ bòógì táwọn èèyàn ń ṣàǹfààní rẹ̀ tó gbogbo àwọn kan báyìí anabisa sallam ó sì wà lọ́rọ̀ láti ṣe ìgbọ̀nsẹ̀ síbẹ̀ àbí láti tọ̀ bákan náà ká ṣọ́ra fún ihò tá fẹ́ tọ̀ ní lẹ́yìn ìlú ibi tí ihò wà tó tí ihò wà tá à mẹ́ni tó gbẹ́ ihò yẹn ká má tọ̀ sínú ihò náà ìdí ni pé ìgbà míì ó lọ pé àwọn tó ń wà nú àwọn àlìjẹ̀nú ni wọ́n pa òǹtọ̀n lára torí pé òun ní ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ pa wọn lára ó sì lè jẹ́ pé dábàá kan ló wà nú ẹ̀ ìyáàdà kan yẹ pé dábàá yẹn gan lè pa wá lára àbí kò ní agbára àti ṣe nǹkan kan fún wa ṣùgbọ́n àwa náà àti bà ilé ibùgbé rẹ̀ jẹ́ so ìdí inú tó fi jẹ́ pé anabi sàlẹ̀ ní a ò gbọ́dọ̀ tọ̀ sínú alhujur ibi ihò lójú ilẹ̀ mo rò pé wa bákan náà tahta shajara almuthmira igi tí ó bá ní èso lórí yálà kọ́ yẹ pé kì í ṣe pé àwọn èèyàn ń jókòó ń bẹ̀ ṣùgbọ́n igi ni tó léso lórí ká má lọ yàgbẹ́ síbẹ̀ àbí ká lọ tọ̀ síbẹ̀ torí pé ayédà kọ́ yẹ pé èso yẹn ó rebọ́ nígbà tí ó rebọ́ yóò gbèrò rebọ́ sórí ẹ̀gbin kò ní ṣàǹfààní fáwọn tí wọ́n bá mú lò mọ́ so débi pé Imam Shafi'i ó ní kò tiẹ̀ sí ìyàtọ̀ wípé igi yẹn ó ní èso lórí àbí kò léso lórí ohun tó gbà lérò ni pé àsìkò gbàtẹ́sọ máa ń bẹ lórí igi náà àbí àsìkò tí kìí ṣèso lórí ẹ̀ so tó bá wà tó bá jẹ́ pé àsìkò tí kìí ṣèso lórí ẹ̀ ni tó ń ti bẹ́ẹ̀ náà àgbà fún yẹn láti lọ ṣe é ìgbọ̀nsẹ̀ síbẹ̀ àbí láti tọ̀ sí irú àwọn àyè báyẹn náà bákan náà ó wà nú àwọn ẹ̀kọ́ tí àwọn àfáà tí wọ́n tán sọ téèyàn bá tọ̀ níbi bí tí kìí ṣe irú toilet àbí nǹkan kan tó yẹ pé ó níbi tí ìtọ̀ yẹn ń gbà lọ èyàn tọ̀ sórí ilẹ̀ ni kéèyàn ọ̀rọ̀ asún kúrò níbi tó ti tọ̀ yẹn kó tó ti pé yóò ṣe yóò tàbà so that bóyá ìtọ̀ yẹn ó ti sàn lọ sí. Si, ibi tí ó ti ṣe tábà yẹn ó bá ń da omi omi yẹn lè máa lúpọ̀ mọ́tò tí wọ́n máa ta sí lára àbẹ́ kó kí ìtọ̀ yẹn gan kọ́ lọ ta sí ẹ̀yìn aṣọ rẹ̀ tó fi bo ara rẹ̀ so kéèyàn rọra kúrò níbi tí ó ti tọ̀ yẹn kó lọ síbòmíì láti ṣe títàbà eléyìí ni àwọn adab mi, tí àwọn afa tí wọ́n kó jọ láti bi nọ́ọ̀sì hadith àti àwọn nǹkan míì tí àwọn olùmọ̀ tí wọ́n ṣe àlàyé lórí ẹ̀ náà bákan náà ibi téèyàn ti ń wẹ̀ wọ́n ní kéèyàn ṣọ́ra àti máa tọ̀ síbẹ̀ bẹ́ẹ̀ tí a bá wo irú tọ́ílẹ̀tì tá à ń kọ́ ní ti ìgbàlódé a ó rí i pé àwọn náà lọ́pọ̀ ọgbà wọ́n ń dá àyè ìwẹ̀ sọ́tọ̀ àyè ìgbọ̀nsẹ̀ àti ìtọ̀ so ibi téèyàn ti ń dúró wẹ̀ yẹn kéèyàn ọmọ máa tọ̀ síbẹ̀ torí pé anabi sallam ní ọ̀pọ̀lọpọ̀ àwọn wàsíwáṣí tí máa ń débọ́ mẹ̀ẹ́dá láti ibi títí wà so ká sọ́ra fún irú àwọn ààyè yẹn láti tọ̀ sí pápá nígbẹ̀yìn gẹ́gẹ́ bí ẹnìkan ti ṣe ìbéèrè ní ọ̀sẹ̀ tó lọ ó ní pé àwọn afáàní gbogbo ìgbà bá lọ ṣe ìgbẹ̀sẹ̀ àbí ó bá lọ tọ̀ kó ṣe tí ó ṣe kíákíá kó sì kú ọ̀nbẹ kíákíá tó gbà lérò yìí kì í ṣe pé kó ṣe láti ẹ pé ètò tí ìtàn lára rẹ kó tíkítọ̀ wá dà sára rẹ tí wọ́n gbà lérò kọ́ nìyẹn débi pé wọ́n ní kódà asúwàkí èèyàn gbọ́dọ̀ ṣe asúwàkí ibi títí ń yàgbẹ́ àbí ibi títí ń tọ̀ for example pé wọ́n mú asúwàkí kó fi sẹ́nu kó wá lọ síbi tí ó ti tọ̀ kó máa tọ̀ asúwàkí wà lẹ́nu rẹ̀ wọ́n ní àgbà fún èèyàn kó ṣe bẹ́ẹ̀ bákan náà kéèyàn má máa wo ọ̀tún wòsì níbi títí ń gbọ̀nsẹ̀ àbí níbi títí ń tọ̀ àbí kéèyàn ó jókòó máa ṣe nǹkan kan bí ìrònú àbí nǹkan kan kéèyàn pẹ́ níbi títí ń gbọ̀nsẹ̀ gbogbo yẹn wọ́n ní kò dáa ó ní àwọn aburú tó máa ń fà fún àwọn èèyàn bẹ́ẹ̀ tí táwa nínú ọ́ àwọn kan nígbà tí bá fẹ́ lọ sí tọ́lẹ̀tì ẹ̀gbà náà wọ́n tàn sìgá. <laughs> torí pé wọ́n wò pé ààyè yẹn gan ohun tí wọ́n mẹ́ńtálítì àwọn ẹlòmíì ni pé sìgá nǹkan fúnra wọn ní máa lé àlìjànú jìnnà tó o bá sọ fún ẹ pé ibi tí o fẹ́ lọ ṣe kì í ṣe kì í ṣe àyè tí o lè ṣe nǹkan gbádùn bẹ̀ ó ní àsìgá lélẹ̀ èéfín rẹ̀ yóò máa lé àlìjànú àṣìṣe nígbà so kì í ṣe àyè tí èèyàn ti lè máa so but lónìí kò sí sìgá ṣùgbọ́n ansẹ̀ tí wà lọ́wọ́ wa every time ẹlòmíì lè máa gbọ́nsẹ̀ kọ́ máa receive call gbogbo orú àwọn nǹkan báyẹn kì ṣe adapt tó dáa so ká jìnà sí kì í ṣe àyè tí a ti lè máa ṣe gbogbo orú àwọn nǹkan báwọn àyè tá a fẹ́ ká ṣe ká bí àbùkátà wa ká sì kú òǹbẹ̀ ni torí pé àyè tá a wá ìsọ lọ́dọ̀ ọlọ́run ká tó wọbẹ̀ tá a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé a jáde lálàáfíà kì í ṣàyè tá a ti lè máa ṣe nǹkan gbádùn ńbẹ̀ wallahu alam. نعم حديث اه ọ̀dà pé àsìkò ti tọ orílẹ̀-èdè láti dúró ìta ṣe tó ṣe déédéé tọ́lọ́run ọlọ́run bá kí ó fún wa ládàá rẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run fún ìṣẹ́jú méjì àgbẹ́ta ní tó bá ní ìbéèrè lórí ìdánilẹ́kọ̀ọ́ àbí nǹkan míì bismillah alexander ẹjọ́kọ̀ àbá ẹjọ́kọ̀ ẹ̀nà Thank you. ti lóòrò bá lóò èyí lo wọ́n ń ṣe eh lóòrò ẹ̀bẹ̀ àwọn ṣe níṣe tó jọ mọ́ ìgbésí ayé tiwọn ni ó ní pé tẹ́lẹ̀ dáàmọ́ òru làwọn ń tọ̀ so kò sí ọ̀nà ṣùgbọ́n ẹ̀rí pe nínú ìdánilẹ́kọ̀ọ́ náà kì í ṣe pé a ní èèwọ̀ ní ká tọ̀ lóòrò ṣùgbọ́n tí circumstances tó bá tó bá gbà wá láyé rẹ̀ ẹni pé kò síbi tí a ti tọ̀ ní ìbẹ̀rẹ̀ yálà kọ́ ẹ pé àyè tá a ti fẹ́ tọ̀ yẹn kò sí àyè tó dáa láti tọ̀ ju kéèyàn ọtọ̀ lóru ni èèyàn fi sọ ara rẹ̀ níbi ẹ̀gbin kò sí yọnu so bó téèyàn bá dẹ̀dẹ̀ ru bẹ̀ tí ò sí bòmí náà kò sí aburú nù ẹ̀ èèyàn ó lò kò sí yọmi òrùn pé aburú wà nù ẹ̀ náà alex sira ẹ̀yìn náà ṣé èèyàn lè ṣe ẹ̀kú èdè àti èdè tó àbídandan láti after tó ti yàn náà tó ṣe sí fàtó lọ́nà ẹ̀yìn náà èèyàn lè sọ bẹ́ẹ̀ ni n tó dáa jù náà ni kéèyàn ṣe ní èdè Arab tó bá tó bá rọrùn tí ó bá wá rọrùn téèyàn bá gbọ́ àgbọ́yé ìtumọ̀ rẹ̀ kò sábúrú nù ẹ̀ kò sédè tọ́lọ́run ọba ọ̀gbọ́ ẹ̀ wallahu alam. نعم وعليك السلام tẹ́bẹ̀ istikhara ò ní sáìn kan tí pàtó téèyàn lè rí tó pé ọlọ́run gbà ó ní pé téèyàn bá ti ṣe istikhara yẹn khalas kéèyàn ó fi ilé fọlọ́run so tí nǹkan yẹn bá ṣe é ṣe ohun tó jóore náà nìyẹn tí ó bá wá ṣe é ṣe kí èèyàn gbà pé kì í ṣoore nínú ẹ̀ torí pé ọlọ́run èèyàn ti fún ọlọ́run ọba yàn ọlọ́run sì ti yan èyí tó dáa fún yàn yálà ní ta fẹ́ ṣe yẹn ó ṣe é ṣe àbí kò ṣe é ṣe ìtọ́lọ́run ọba yàn nù kéèyàn gbà bẹ́ẹ̀ kò sẹ́ kò sẹ́ ẹ̀dígbà gbà tí èèyàn bá rí sáì nǹkan èèyàn ti gbèrò àti ṣe nǹkan ọwọ́ afọ́ ọlọ́run ọba yàn so kì í ṣe pé yóò máa dúró de sáì nǹkan tí ó rí kó di kó kọ́ntínú àti ṣe kí ni èèyàn ọmọ kọ́ntínú tó gbà lérò náà ni so n tó gbà lérò náà tí ọba ní ṣe é ṣe n tó lọ yàn pé kò dáa fún náà nìyẹn so kò ní bara jẹ́ pé kí ni yóò ṣe ṣe torí pé ó ti fọ́lọ́run ọba yẹn tó bá wá ṣe é ṣe yóò dúpẹ́ fọ́lọ́run kọ́lọ́run ọba kí ó má jẹ́ kí oore yẹn kó fi gùn kó sí ọ̀nà. sẹ́ẹ̀rí problem tí problem tó wáyé ni pé àwọn èèyàn wọ́n sọ iṣẹ́ àfáà di iṣẹ́ téèyàn ó máa ṣe jẹun kò burú pé akọ́mọlẹ́kọ̀ọ́ agbo owó àwọn àfáà ni kò burú ṣùgbọ́n tó bá èyí tó dáa jù náà ni kéèyàn ó ṣe fi sabilillah ṣùgbọ́n téèyàn bá wá ṣe kó gbowó gẹ́gẹ́ bí ẹni tí tó ń jẹ́ ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ni kò níṣẹ́ mi tó ń ṣe so ó ti ó ti ó ti fi hàn pé kò síbò míì tó ti lè ẹni living so kàn sanwó iṣẹ́ rẹ̀ fún kò burú ṣùgbọ́n àwọn èèyàn ti wá sọ iṣẹ́ àfà di iṣẹ́ tí yóò jókòó tí ó kàn máa táwọn èèyàn ọmọ wa bá so àìdá pé n tí wọ́n bá fún yẹn n tọ́tọ̀ súnà ni àbí n tí ọ̀tọ̀ súnà kò sí tó kàn wọ́n sà ti mú wa so kò sí ọ̀nà tó fi lè rówó gbà lọ́wọ́ rẹ̀ ju pé kó sọ fún pé òun ó rí àmì kan so tó bá sì ti rá àmì fún wọn fún lówó tí ó bá rá àmì wọn tún ní àtúnṣe ní míì náà tó wà ní lè tá a tún lè ṣe gbàtọ́ pé ó dàbí pé ọ̀nà ọ̀nà yẹn wọ́ ṣùgbọ́n <laughs> ó ní nǹkan bí ta tó lè ṣe tá fi straight yẹ so gbogbo ẹ̀ náà ni wọ́n ṣe tó gbogbo ẹ̀ láti fi gba owó lọ́wọ́ àwọn èèyàn ni so ọlọ́run ọba kí ó sọ wa ọ̀rọ̀ náírà yìí kò sí tí kò lè dálẹ̀ <laughs> àwọn iṣẹ́ tá a ti ṣe tá a ṣe bí ṣe hà lórí rẹ̀ ó ní àná kó láti lè tún sí níṣẹ́ ọ̀fẹ́ fẹ́yàwó ọ̀fẹ́ ṣe sí àkójọ wá sí wọ́n á ti wà pẹ̀lú ẹ̀wọ̀ ah, kó láti sí àhànà eléyìí ó ti eléyìí ti kò sí eléyìí ti ó ti kọjá nù. Eh, kéèyàn kàn máa bẹ lọ́wọ́ ọlọ́wọ́ kó forí sí eh, nígbà tó ti ṣeé ṣe yẹn oore ọlọ́wọ́ bá nìyẹn ó máa lórí ẹ̀ èyàn eh, ojú fún alexan nda alexan. ẹ dákun ah, ah, ah, kan máa ń ní òru ìjọ kan particularly bí òru yorùbá kan àṣẹ sọ lẹ́ẹ̀kan pé wọ́n máa ń fáwọn kan ní contract rẹ̀ nípa ẹ̀ bá sí hmm. so tí yóò bá tí ì di òwú yẹn yóò sọ pé ó èèyàn ṣe sùúrù di òwú ojú àlàyé sí kò sí ń tó jọmọ́ báyẹn nínú àdìsí tó wá lórí istikhara gbogbo àsìkò tí ìrun bá tó bá tọ́ sílẹ̀yẹn láti kírun ọ̀sán ni o àárọ̀ ni o alẹ́ ni o gbogbo bàtẹ́yìn bá lè ṣe náfìlà tó sì ráyè àti ṣe istikhara gbogbo ìgbà yẹn ló lè ṣe istikara kò ní àsìkò kan pàtó tí èèyàn lè ṣe. Wàhálàkùn sàlám. Nam. Wọ́n àṣàlàyé ẹni pé èèyàn ó ṣe náfìlà, èèyàn ó kírun náfìlà tí kìí ṣe fàrílà. Lẹ́yìn ìgbà náà, yóò dúpẹ́ fọlọ́run, yóò fi ẹ̀yìn fọlọ́run, yóò wá ṣe àdúrà pé ìwọ ọlọ́run ọba, ìwọ ló ní ló ní agbára àti ṣe nǹkan mi ò lágbára nǹkan kan ìwọ ọlọ́run ọba ìwọ ọlọ́ba ní mímọ̀ èmi ò mọ nǹkan kan tó o bá mọ̀ pé tí mo fẹ́ ṣe yìí ó wá dárúkọ nǹkan náà oore bá wà ń bẹ ní ìgbésí ayé mi àti ọ̀run kí ìwọ ọlọ́run bá kó jẹ́ kó ṣeé ṣe tí kò bá sí oore ń bẹ kí ọlọ́run bá kó fi nǹkan mi pààrọ̀ fún mi so n tán pè ní istikhara náà nìyẹn èyí ni pé ọlọ́run èyí ó fún ọlọ́run ọba yàn pé ìwọ ọlọ́run ọba ìwọ ni kọ́ ọba yẹn èyí tó dánú ẹ̀ torí pé mi ò mọ nǹkan kan ìwọ ọlọ́run ìwọ ọlọ́run so òun pé tó wà mẹ́rin nìyẹn so àfa sì ti béèrè tá a bá lè ṣe pẹ̀lú arab bó ṣe wá nínú hadith ńkọ́ tá a bá ti gbọ́ àgbọ́yé ìtumọ̀ rẹ̀ a lè sọ pẹ̀lú yorùbá náà ọlọ́run bá kò sí èdè tí kò gbọ́ wallahu alam. ẹ bẹ́ẹ̀ ni àdúrà yẹn wà nù àwọn tíra táwọn afa ti ṣe nípa àwọn àdúrà tí anabi sallallahu alaihi wasallam tó máa ń ṣe láti àárọ̀ di alẹ́ afẹ́ jáde ńlé afẹ́ wọlé afẹ́ bàtà àbí ọ̀sán bá dé afẹ́ wọ mọ́ṣáláṣí afẹ́ jáde mọ́ṣáláṣí gbogbo àwọn àdúrà tí yẹn ń ṣe lẹ́yìn irun àfi gbogbo ẹ̀ ni ó wà nù àwọn àwọn àtìrà báyìí so àdúrà istikhara yẹn wà ń bẹ̀ yẹn á lè kọ́ nù ẹ̀ wallahu alam wasalaamualeykum wa rahmatulah.